الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد أنت قيم السماوات والأرض وما فينا ولك الحمد أنت ملك السماوات والأرض وما فيهن ولك الحمد أنت نور السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق والنار حق ونبيون حق ومحمد صلى الله عليه وسلم حقا اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك نبينا أنت المقدم وليس قبلك شيء فأنت المؤخر وليس بعدك شيء اللهم اقبل لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما لنا اللهم اجعلها به جلسة حجة لنا ولا تجعلها حجة علينا برحمتك يا ارحم الراحمين انك على كل شيء قدير الهي لا تتندم ان فعلت بخلقك ما تشاء كما تشاء بخلقك كما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء لما تشاء وتفعل ما تشاء لما تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لمن تريد وتفعل ما تريد لمن تريد إلهي أتاك أمرك بالمعاصي فكيف تجيب من دعاك بالمعاصي فإن تكفر فإنك نرج رحمة فإن تتروني فمن يرحم سواك فإن تتروني فما يرحم سواك فأغفرنا ذنوبي والخطايا وأرهمنا برزقك ورخائي وأرهمنا برزقك ورخائي إلهي أنت للعلماء أمن وكل شيخنا إبراهيم أمنا إلهي أنت للعلماء فضل فكل شيخنا إبراهيم فضلا إلهي أنت للعلماء سترا فكل شيخنا إبراهيم سترا إلهي أنت للعلماء جاه فكل شيخنا إبراهيم جاء فلا تجهل هواكبك كحسين يعيش من المياه إلى سعير يعيش من المياه إلى سعير أعوذ بالله من الشيطان الرجيم كمثل الذين من قبل قريبا ذاقوا وبال أمرهم وله عذاب أليم وله عذاب أليم كمثل شيطان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين وذلك جزاء الظالمين أعوذ بالله من الشيطان الرجيم كمثل الذين من قبلهم قريباً ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم كمثل شيء كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم عمل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين وذلك جزاء الظالمين فكان عاقبتهما أن فكلاهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين وذلك جزاء الظالمين arúgbó lọ́sọ̀ lọ́la ń jẹba. alihamudulilayi. arúgbó fún ọlọ́run ọba lọ́wọ́ wa. alihamudulilayi. ọba tí ó dá wa tó tó dá wa sí. alihamudulilayi rabbil alamin. àwa ni lánàá la bẹ̀rẹ̀ rẹ̀ la sọ̀rọ̀ ó tún wá kádàrá rẹ̀ mọ́ wá alágùntì máa rí lẹ́nu ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ àsọpẹ́ alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ó jẹ́ra àwọn olóró yóò mọ̀ pẹ́ dá àìmọye ńlọ́run ọba ṣe tó ṣe fún wa fún lóore tí ò sì lè dúpẹ́ kódà kó ronú kan ore ní fóun látọ̀dọ̀ ọlọ́run. ronú sukuri pé mi ma oore oore gẹ́gẹ́ tó lọ́dọ̀ ọlọ Ọlọ́run sọ oore fún ọ o tún wá mọ oore nípa òun rabbi ala laka أفضل النعماء قولي لك الحمد ومن أفضل النعماء قولي لك الحمد ومن أفضل النعماء قولي لك الحمد àìmọye tó ń sọ̀rọ̀ fún tí o tiẹ̀ dúpẹ́. لك الحمد. ó jẹ́ pé tẹ́yẹ̀ wá tó ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run làkàlẹ́ ọ̀hún. ó ṣe báyìí máa yẹ èèyàn tí ò di ẹ̀rí rò kó rẹ ní fóun. ó ṣe báyìí. yàrá bí àdá kò lè ní màdì. ọlọ́run ọba tó ṣe rẹ̀ fún wa dúpẹ́ àwa náà la gba agba agba nínú abala méjì jùlámúlá náà ní àtìgbà abala kẹtẹ. lẹ́kẹ̀rẹ̀ ọ̀hún yàrá bí àdá kò lè ní màdì. àtìgbà tá a ti sáré àwọn ẹgbẹ́ mẹ́ẹ̀ẹ́dógún. wàláì kìí ṣe àwàdà. lẹ́kẹ̀lẹ̀ amúlò ẹ̀rọ sí i. àtiwárí àtìgbà ìdínú gbogbo ti ń tò. àlàkùnlé ní ìrẹsì. ebi pàtà ìwọ bẹ̀ kí lámà jẹ kí lámà mu àpò láti àṣẹ báyìí èèyàn ọbẹ̀ ojoojúmọ́ àjá àjá a jẹ. lẹ́kẹ̀lẹ̀ amúlò ẹ̀rọ sí i. àlàkùnlé ní bó ti àdúgbò rókì kan gbọ́ ni lákàlẹ̀ àmdò ya rábì alákòlè ní ìrajì. ẹlòmíì ó ní tún da méjì fún un ní bàbá ẹgbẹ́ mú ní alẹ́ alẹ́ nù wọn ò jẹ gbà lákàlẹ̀ àmì yà rọ́bì. bí ẹ bá tó wá bí ẹ bá tó wá yóò tún pọ̀ padà. àlẹ́ àkúlì ní ìrántí. ẹ wà ní àbúdálẹ̀ nàmá ìgbà olè lákàlẹ̀ àmúdó. wà mí ní àbúdálẹ̀ nàmá ìgbà olè lákàlẹ̀ àmúdó. ẹ jí lóru o ti ti gbẹ ẹ jẹ náfìlà yẹn rẹ ẹ sùn ẹ jí lóru ẹ tún ti gbà ọ̀la oh, àti gbà sínú àti àsínú ọlọ́run ti yá sáré. wàmí ni akúndọ̀lì ni akúndọ̀lì ọlọ́run adúpẹ́ fún ọ. ọlọ́run adúpẹ́ abala a ti gbà sẹ́yìn èyí tó kù sí oṣooṣù wa. yà wá àgbà kó tó rọ̀ wá lọ. wọ́n wá òkú fún wa. ẹ ojú sẹ́la fẹ́ bọ́ sí ojú sẹ́la fẹ́ bọ́ sí ọlọ́run rọ́ fún wa. lẹ́sìn kọ́tì tá a fẹ́ mọ̀ wá ọlọ́run jẹ́ àárí. tá a bá rí fi wọ́ọ̀sì kò ń gẹ̀ ẹ́ ń bẹ̀. mọ́kùn lọ́rùn wa ń jọ́nà. mọ́jẹ́ akọ́jẹ́ sùn okùn wa lóru. gbogbo ta kí ó já ayé àtọ̀wọ́n tí ó fi rọrùn rọ́ká lè bèrè lọ́wọ́ rẹ̀. la hawla wala quwwata lẹ́yìn tọrọ kí a tiẹ̀ fún anabi muhammad àwọn alẹ́ anabi ọlọ́mọba akẹ́ wọn àwọn sọ̀hábà kìrám ọlọ́mọba akẹ́ ogun wọn lápapọ̀. ní àná ọlọ́mọba ń bá wa bọ̀rọ̀ ọ̀pọ̀ wípé kàmẹ́sálẹ̀ lẹ́bí nàmi nkọ́bílẹ̀ nkọ̀rí bá. kàmẹ́sálẹ̀ lẹ́bí nàmi nkọ́bílẹ̀ nkọ̀rí bá. záwọ́ wàbàdà wẹ̀ wàdà wọ́ àtìsàlà eré yẹn pé àwọn èèyàn bá délé ọlọ́mọ bá fi wọ́n jọ níbẹ̀. كمثل الشيطان إذ قال للإنسان كفر ọlọ́run ní àpéjúwe kejì tá a fẹ́ fi àwọn bànú nàzírò àti àwọn yahudi àti àwọn mùnàfìkì ẹgbẹ́ wọn tá a fẹ́ fi wọ́n wé náà ní kàmẹ́tàlì ṣèyítọ́ọ̀nì kàwé náà ní àpéjúwe èṣù. kàmẹ́tàlì ṣèyítọ́ọ̀nì. ìṣẹ̀lẹ̀ àwọn apẹ́ lórí ẹ̀ ẹ̀yin tẹ́ bá kún lókè ẹ wo fíìmù yorùbá láti fi ọ̀pọ̀lọpọ̀ nígbà táwa kékeré wọ́n ya ọkùnrin kan wọ́n wọ̀sọ dúdú fún wọ́n kùn lọ́dà dúdú wọ́n gbé kú mọ̀lẹ́ lọ́ wọ́n lè sùn. kàmádàlì ṣàìtàn. ẹ àgbọ̀yé yorùbá ló lọ bẹ̀ ètò tọ́lá àtà náà mi sọ nìyẹn. èsù kò sí ní ó lè wá ní àwòrán èèyàn funfun tí ó sì pọn kàmẹ́tàlì ṣàìtàn. ẹ ṣe pé yorùbá òfin tọ́lá nàdàbí ṣe wọ́n ti gbà pé èṣù rẹ̀ ń bá dúdú tọwọ́ sọ dúdú tó gbé kùmọ̀ dúdú dání. kàmẹ́tàlì ṣàìtàn. èṣù tọ́lá kan bá sọ fún wa kò lọ bá wọn. kàmẹ́tàlì ṣàìtàn. aṣọ tí wọ́n ti dẹ́ èṣù lánàá aṣọ bó ti dé àárẹ̀ àwọn màláìkà aṣọ bí ọlọ́run ti ní kó forí kalẹ̀ tí ò forí kalẹ̀ àti àwọn àwíjàre tó mú wa. àwọn ibi tàbí wáyé àlọ́ tàbí dúró lánàá òun ni àwọn fọ́tò sọ́ọ̀tì tá a sọ wípé ọlọ́run ọba níbẹ̀ ọ sọ fún wa níbẹ̀ wípé gbogbo àwọn màláíkà kó lòrò àjùmọ̀ ọ̀hún ìní wọn forí kalẹ̀ kò sí màláíkà kẹtọ́ sẹ́kù tí ò forí kalẹ̀ fọlọ́ fún fún adam nígbà àwọn màláíkà ti wọn láyà àtún lọ́wọ́ àmà àmọ̀ràn àwọn èyí apá ńtọ́nà ń bá pa wọn láfẹ́ wọ́n yẹ fún àdúgbò náà yọ àtàrà eléyẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní àná. bọ́ ìbúdájú wá gbé lójú pé ṣèyítọ́nù yìí kí ni àwọn ìròyìn ẹ̀ tá a lè rí pẹ̀lú ẹ̀ nínú àwọn ìròyìn tá a lè rí pẹ̀lú ṣèyítọ́nù òun ni pé èṣù ó ní agbára kó bí ọmọ èṣù ń èṣù ṣe kí ni ó ń bí ọmọ ẹ lọ sí àrọ́bù èṣù ń nínú àwọn ìròyìn tá a fẹ́ fún èṣù orí pé èsù ń rí wa mi táwọn òsì èsù èṣù ń rí wa níbi tí àwa òsì rí èsù yóò tẹ̀lé o yóò máa fojú rí ọmọ ànábì adam níbi tí àti lè rí. ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ èṣù fún wa láàrin kan ní abẹ kpọlọ rẹ tó níbi abẹ abẹ abẹ wáyà yẹn lẹ́yìn lẹ́yìn bani, yabani bani adamu. لا يردننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباس لباسهما ليريهما سواتهما إنه يراكم وهو بصير من حيث لا ترونه إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون nínú ayé àyè nìkan ìdò méjì tá a sọ yẹn papọ̀ sílẹ̀ esu alóńbímọ èṣù alóńríwa ọlọ́wọ́n ní innahu yarakum innahu yarakum ọlọ́wọ́n ní èṣù ó ń rí yí wọ́n àkọ́bí òun gẹ́gẹ́ jẹ́ ọ̀gẹ́ èṣù wọ́n àkọ́bí ìlú àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tó ń bí. mini haibu látara onahu. níbi dáhẹ̀ ti lè rí wọn èso ó sì mọ ẹlẹ́yìn. àwọn afọ́ni ṣèitán ó rí wa. àjẹnú nínú àwọn ọmọ ẹ̀yẹ èṣù ni wọ́n. àjẹnú rí wa. bá a ṣe wà ń bí àjẹnú lè wà ń bí bọ́ àti pẹ̀lú wa. yóò sì máa rí wa ìwọ ò ní rí yóò máa rí wa. ìwọ ò ní rí. iná yàrá kan mú àkọ́ bí wa. mi ní àìbò látọ̀rọ̀. atọrọ ọrụ ìlú olórí àti àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ awọn àwọn rẹ rẹ̀ ọmọ ogun ẹ̀ ọmọ rẹ̀ náà ni wọ́n. mi ní àìbò látọ̀rọ̀ ibi wọn ṣe o le kò sí àwòrán tí o lè gbé wọ̀ àìmọye ilé tẹ̀sùn ti dàrú tí ó gbé àwòrán wá ó lè gbé àwòrán ọkọ pàdé ìyàwó ẹ̀ ó lè gbé àwòrán ìyàwó pàdé ọkọ lè gbé àwòrán ọ̀rẹ́ méjì pàdé ara wọn lódì sì gbé lódì fún un ilé ìfìrí ọ̀pọ̀lọpọ̀ lómi ìsẹ́pẹ́ láàrin wọn àti òbí rẹ̀ wọ́n ti dàrí wọn rú. fọmọlá tí àná òun mi ń bá ìrìn àìdí. èso mọ̀ gbé ó lè gbé àwòrán ẹni pa ẹni pa sọ nígbà tó fẹ́rẹ̀ bájú ni ó gbé àwòrán sòrọ́kọ̀ wà bí ó gbé àwòrán sòrọ́kọ̀ wọ̀ ẹ sòrọ́kọ̀ sì kọ́ ó gbé àwòrán rẹ̀ wọ̀lú èṣù máa ń gbé àwòrán yẹn wọ̀ àìmọye ẹgbẹ́ ẹgbẹ́ wọn ni wọ́n máa wo ẹbí sí ọdún sí ó rí inú gíláàsì o nígbà tí ọba rí ìyá rẹ̀ ní òrì Hmm. èṣù fẹ́ ba yí ẹ̀ jẹ́ ṣùgbọ́n àpàdé bíi àwọn ọ̀nà tó yẹn mú ni pé èṣù máa ń gbé àwòrán yẹn yóò gbé wọ̀ ọlọ́run sọ wa mi rú ẹ̀. ẹnì ni èṣù nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run olè gbáwò rẹ̀ wọ̀ nàdẹ́gbà Muhammad gbogbo ẹ̀dá gbáwò rẹ̀ wọ̀ bá sọ ní èmi nìkan ọlọ́run fún mi alábẹ́rẹ́ ìlà èyí èso lè gbé òré ìyàwó kó wá lójú ayé ó sì lè gbé òré ìyàwó kó wá lójú oorun lẹ́gbẹ̀ẹ́ alẹ́gbẹ̀ẹ́ Muhammad sọ wípé àbúrò yàtú asọ́ọ̀dẹ̀kọ̀ aládáadáa minallah ọ̀rọ̀ ló ti ń wá ṣùgbọ́n ala aláàdàkejì aláwọ̀rẹ̀wọ̀rẹ̀ ọ̀dọ̀ èso ló ti ń wá ó lálàá pé wọ́n lé olójú ó lálàá. bóun jẹ nǹkan lójú o àti gbogbo ọ̀la alátẹ̀yẹ máa ń lá wọ́n là pa òun wà láàrin àwọn èèyàn mẹ́ta wọ́n á mú un sáàrin wọ́n kẹ́ òun kò wọ́n kẹ́ òun kò báyìí wọ́n kẹ́ òun kò báyìí òun sì wáá náà ní orí fífọ́ ìbẹ̀rẹ̀ ò lẹ́gbẹ́ èṣù ló wá yẹn kí ní àwọn wá yẹn ni ó lè gbé ìyá rẹ̀ bẹ́ẹ̀ lè gbé ìyá rẹ̀ bẹ́ẹ̀ lè gbé ti ara ní wọn abẹ́rẹ́ wọn yóò gbé kí ní ọfẹ dá àdáwà lẹ ní lọ sọrọ yìí o èso fẹ dá àdáwà ọfẹ dá lẹ ẹ ayà ẹsẹ ayẹlẹ kankan yìí ọfẹ ká jìnnà o. tọ èso fẹ dá àdáwà ọfẹ ọlọ́dún iná máa yọrí lu ṣèyítọ́. iná máa yọrí lu ṣèyítọ́ nù ayé uk àbáyé ká kó lọ́wọ́ lọ́wọ́ èsù. ó fẹ́ dá ìdí ọ̀tálẹ̀ láàrin yín àti kórìíra. tó wà ní aṣogun ah, ah, ah, ayé wọn àtijọ́ yìí àtijọ́ ìyá wọn ní bẹ́ẹ̀mẹ̀ ó fẹ́ dá àdáwà lẹ̀ wọ́n bá bọ̀ ó fẹ́ dá ìkórìíra lẹ̀ ṣèyítọ́ọ̀nù nìyẹn ó ní àǹfààní tó gbé àwòyẹ̀wọ̀ lójú ayé àti lójú òòrùn ọlọ́run wa àwọn abẹ́ bọ́ bi àpéjúwe tó wá fi wọ́n jọ pé kàmẹ́ta lè ṣe ìbọn. kàmẹ́ta lè ṣe ìbọn. wọ́n lè wo àpéjúwe èṣù. ìfikọ́lá ni lè sáré kíkúrú. ìfikọ́lá ni lè sáré kíkúrú. ìgbà tí èṣù bá sọ fún ọmọ ènìyàn wípé ó yẹ ti àìgbàgbọ́ kọ́lọ̀. ìfikọ́lá ni lè sáré kíkúrú. yóò sọ fún pé ẹ̀fẹ́ ó yà ti àìmọ́ orí sọ́nà sọ pé òtítọ́ náà mẹ́ta. Falamma kabaro. Ó ti wá gbọ́ òtẹ́sù lẹ́nu. Kọ́lá ìní ìbárí ọ̀hún mi. Kọ́lá ìní ìbárí ọ̀hún mi. Ètò òní wo mo ti gbọ́ kábọ́sẹ̀ ìbọn ṣe wá ìmọ̀ ń parẹ̀. Kọ́lá ìní ìbárí ọ̀hún mi. Ṣèwé ìdáko àwọn bàbá náà sí. Nígbà tí wọ́n lọ bá àwọn Abdullahi ibn Ubayi ibn Salul àwọn mọ̀nàfìkì tí wọ́n ṣàdéhùn fún wọn pé bí wọ́n bá lé yín kú òun lù àjọ ń lọ ni bí wọ́n bá pa yín àbá yín jà bí wọ́n bá di pé ogun á tẹ̀lé yín lọ ìgbà tí wọ́n tó di gbàdé bí lè wọ́n kó olùsọ wọ́n tẹ̀lé lọ. kọ́ńdà ìní ìbàdàn mi wọ́n sì wọ́n ní àárín méjì ọ̀yá ayọ̀ sọ́ọ̀tù lọ́sẹ̀ wọn. bàlámà kábàrọ̀ kọ̀ọ̀là ní ìbàrí òní. àwọn àwọn tí èṣù tó gbé àwọn sòrọ́kọ̀ wá ní bá nílì mẹsìlẹ àgbẹjìlẹ mi kọ́mìnì ń kọ̀ yín bá ní bázírì tó dé ńgbà tó dé bázírì tó tẹ̀lé wọn délẹ̀ tó rí àwọn ọmọ ogun kí ló dé ọ̀sàpà. ní ìbárí omi. olówó ayé àti àwọn àti àwọn mùnàfìkì àti àti àwọn bàbúnàbí àwọn méjèèjì kàmẹ́ta lè ṣe ìtọ́. kàmẹ́ta lè ṣe ìtọ́. àkójúwe wọn gẹ́gẹ́ ni ọ̀gá àwọn pírẹsidẹ́ǹtì wọn ni wọn kọ́ sẹ́lẹ̀ rẹ̀ ibi kọ́lẹ̀ lílé ìgbà ni kébò. kó lè ṣe bá ń ṣe nìyẹn tó bá fọmọ nìyẹn bóyá ṣe kèfèrí. falama kàfá. wọ́n ti wá ṣe kèfèrí yẹn kèfèrí yẹn o lè jẹ́ kúfúrú ní ẹ̀mà. falama kàfá rọ. o lè jẹ́ kúfúrú al-i'rad an dinillah. falama kàfá rọ. o lè jẹ́ kúfúrú bíi ahkami shar'iyya. falama kàfá rọ. o lè tàbí sí orin tọ́lọ̀ ọba ṣe fún yà. bàrà máa kàfà. tọ́ba ti wá sọ pé tọ́lọ̀ ń ṣe kò tó. bàrà máa kàfà ọ̀kọ́ ọ̀la. tọ́ba ti sọ pé òfin ọlọ́run kò jẹ́ nǹkan lọ́dọ̀ ọ̀tún. bàrà máa kàfà ọ̀. òtún bá ti ba yé ẹ̀jẹ̀ tán. bàrà máa kàfà ọ̀. ó ti òun ti wín nígbésí ayé ẹ̀. bàrà máa kàfà ọ̀. ọ̀la ìní ìbàrí òní. yóò ìní ìbàrí mo bọ́kọ́ bọ́sẹ̀ kú òní bí ọ̀rọ̀ rẹ ìmọ̀ rí. inni akhafu Allah rabbal alamin. inni akhafu Allah rabbal alamin. inni akhafu Allah rabbal alamin. inni akhafu Allah rabbal èso wà ń tọ̀. ibi èmi báyé rẹ jẹ́ lè ti ká ibi ìbáyé omi ibi mo báyé omi. mo sẹ́ lọ́dọ̀ rẹ ní akọ́kùnlá. akọ́kùnlá èmi wọ́n sí èmi mo bá gbogbo ayé. munafiki inú àwọn mùsùlùmí wọn lọ bá àwọn bàbá náà nínú pé ẹfọkàbalẹ̀ wọn tẹ wọn dójú ọ̀nà wọn padà lẹ́yìn wọn tàbí dákòjú mi bá ti jọra báyìí wọn ti sábà ìtura mẹ ṣé ìfọkọ kíá wípé à àti bí ẹgbẹ́ àti wọn ti pé ẹ tẹ wọn dójú ọ̀nà tẹ ẹwà tàpàdà gbogbo ẹ̀ ń bá ti ń ṣe bá máa ń jó lọ mò ń wẹ̀yìn rẹ̀ àpèjúwe wọn rèé o. kàmọ́tà ìṣàìtàn ìfikànlẹ̀ líle ìsàn kíkọ́. ẹ ọ̀gá rẹ̀ lè sùn èsù ọ̀gá rẹ̀. bàlámà kábàárọ̀ kọ́. ọba ti wá ṣe àìmọ́ tó ti gbà ẹja ìfàgà alẹ́ ẹja lọ ẹja kò sí iná ká wà lẹ́yìn yìí. kọ́ọ̀lá ọba wẹ̀yìn náà ni a ẹyọ ọlápàá tó bá àṣẹ ni mo àbọ̀fù lọ àwọn ọ̀bẹ̀rẹ̀ àlẹ́. yóò wá ló ń bẹ̀rù ọlọ́run tọ́ àwọn wá yé wa ẹjẹ́ wa yà káwa wo àwọn jésù dìbà yìí wọ́n jẹ́ bẹ́ẹ̀ ẹ fi àwọn bàánú ẹ fi ti àwọn sọ̀rọ̀kọ̀ tí wọ́n lọ bá wọ́n lọ ẹ̀fẹ̀ àwọn àwọn èèyàn jẹ́ táwọn afọ àsọ̀rọ̀ wọn fún wa ẹ wá lọ

kò sáyé lè gbogbo ògbà tí èèyàn bá ti ń wà ní ipò àbí tí ń jẹ ẹni ọlọ́run ti bọ́ fún un yóò tètè torí pé tí ìjẹni ọlọ́run bá débì kan èyí ó fì ntí ó sọ ìyẹn tí ó gbé yẹn fi àwọn alásùnmọ̀ yóò gbé fì ó gbé fì àgùnlà wọn ti gbà fún yín Ah, ọlọ́run ti sọ ọlọ́run ti sànú ẹ̀yin bẹ́ẹ̀ gbogbo ntí àwọn alásùnmọ̀ rẹ̀ máa sọ fún àwọn ntí ó dẹ́gẹ́ mi rẹ̀ máa wà lókè ṣùgbọ́n ìmọ̀ ní wàá máa gá ìdẹ̀gbẹ̀ ò tó bẹ́ẹ̀ zero ẹ wà nígbà Muhammad ọ̀sẹ̀ tó lè ga tó wọ́n ní yunifásitì báyìí níbi tí wàá ga ga ga ga tó ìní máa ń kìlọ̀ fún wọn ẹ má pọ̀ mí lápá ló kàmá àtúrọ̀tì ní nasọ́rọ̀ ẹ̀ sábẹ̀ mọ́ríyàmù. gẹ́gẹ́ báwọn nàṣọ́rọ́ ṣe ṣe sí sọmọ mọ́ríyámà ana abdullahi wa rasuluhu ẹ̀rú ọlọ́run ni bẹ́ẹ̀ kò jí sẹ́ ẹ̀sìn náà rẹ̀ muhammad sallallahu alaihi wasallam àbí ẹ̀dàbí ní hadith anas ọkùnrin kan yahudi ni mùsùlùmí kan musa b'a muhammad wani musa musa kí la gbé kí la jọ ọlọ́gbọ́dọ̀ ànábì lọ sọlọ. o ti sọlọ ìkànnì àwọn èèyàn rẹ ti gbá létí o etí o ti bó létí o olóòlóòrò ju musa lọ o kí lè yàrá jọ fàdé à ntọ́ dìgbà náà nù o à ń bá pè àwọn sọ̀hábà jẹ́ yín pé láàtú fàgbéló láyéláyé yín ẹ mẹ́mọ́ gbé mi lórí ẹ̀ kẹ́kẹ́ àwọn ànábì ọlọ́run. eme má ẹ má ẹ má gbẹgbẹ lórí ànábì kankan gbogbo ànábì ọlọ́run ànábì ni wọn ẹni ọlọ́run ni wọn àwọn afáàbá ah ọlọ́run sọ fún ànábì ju àwọn yòókù lọ ìmọ̀mùlẹ̀ mọ̀lẹ́sàlẹ̀ náà ó ní gbogbo àwọn nítorí wọn sọ pé ká olórin wọn bá mi tọ̀ sọ láti ra rẹ̀ ńlẹ̀ láti bàjẹ́ ó ní n n ọwọ́ sọ ọ̀rọ̀ yẹn níjọ́ náà láti lè tilẹ̀kùn mọ́ fìtí náà. ẹ̀kọ́ nìyẹn kí ló jẹ́ ìjà nẹ́bí níjọ́ náà ìmọ̀ tí mo bá ti débì kan dúró jẹ̀mọ́ tí mo bá ti débì kan dúró àwọn èèyàn máa sọ àìmọye àìmọye àìmọye onímọ̀ àbí ohun tó wà nípò ní wàá sọ fún ọ kò tó bá kò tó bá kò ẹgbẹ́ wọn wá tọrọ fún akó wátìlú wátìlú àléyìn nàbà lẹ́bi àtàyínà àtìná. ọlọ́ni wà nẹ́bì kọ́ kàbáwọn ọjọ́ rẹ̀.

o n'i ọba tó tóbi jù. واتل عليه نبأ الذي آتيناه آياتنا wọ́n ní ọlọ́run ọba yìí ẹnìkan kan mọ nínú àwọn ọlọ́run mọ́sálà wa ni wípé síláyé náà ń lò lọ yìí lè mọ ẹ̀kan nu orúkọ ọlọ́run sẹ́nìkan kò ní mọ̀ ẹ̀ ń tọ́lọ sọ̀rọ̀ fún wa ní ìsọ̀rọ̀ yìí ara ni ó abẹ́ sọ̀rọ̀ ara àwọn ọmọ israẹli ni ṣùgbọ́n rẹ̀ ọlọ́run ni àtẹ́yìn náà wò. ayà ti náà. àwọn táwọn àti ilé àmì wa àmì wa ni pé ajẹ́ kó mú ọlọ́run táwọn yòókù ọmọ. naam. fàǹfààní kan ní ní rán. ẹ ṣùgbọ́n ó di àríkẹ́ ó sì ṣe níbẹ̀ ó gún rí kò ń bẹ̀ ó dàrú. فأتبعه الشيطان الإسلام مرة نبقى فأتبعه الشيطان فأتبعه الشيطان فكان من الغاوين ọwọ́ wa ọba dìkan nínú àwọn ẹlẹ́tàn ta lẹni náà kí lè sàrò ṣẹlẹ̀ àwọn afọ àwọn onímọ̀ tafsir wọ́n ya pẹ́ẹ́nu púpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ jù ní pé Balaam ìlú ọkọ̀ ọkùnrin náà Balaamu àwọn míì pè ní Balaam bèmọ́tìlá ayé àwọn bẹ̀rẹ̀ etobari èyí tó bá rí òpè mẹ́ méjì náà lọ́dá wọ́n ní ọkùnrin yẹn àmì musa ń àti haruna aleyhi masala àwọn méjì lu ayé gẹ́gẹ́ bí ànábì wọ́n ti ń jíṣẹ́ bẹ́ẹ̀ òun wà kẹ òun tó fi nínú tó ma. orúkọ yẹn tó bá fi béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọlọ́run ó ṣe ẹni ọlọ́run ni ó sì wà nílò ìgbésí ayé lọ Musa ń jíṣẹ́ Haruna ń kó lọ́wọ́ wọn àbá wọn àti ẹ̀ka ẹ̀sẹ̀ pẹ̀lú Balaam ṣùgbọ́n bàtí wọ́n ará àwọn ọmọ Israẹli tó dé tó ní pé ọlọ́run ọba ọbẹ̀ bínú sáwọn ọmọ Israẹli ọbẹ̀ bínú Musa àti wọ́n ṣe ṣe tó pa fìlà wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ obìnrin lórí wọn ṣùgbọ́n nígbà tó di pé wọn ẹ̀ ní gbọ́ wọn ẹ̀ ní gbà kọ́ nígbà àwọn eléwọ́n ti pa dójú ẹ̀. Musa àti Haruna wọn sọ fún wọn wípé tọ ọ̀rọ̀ yìí ti dójú báyìí náà ni pé èyí wá báyìí. fẹ́ wá àwọn ọmọ ti mọ̀ wípé àwọn lẹ́ni ọlọ́run láàyè àwọn balẹ̀ àwọn tẹ́lẹ̀ lọ́wọ́ fẹ́ẹ́ dédé àpẹ̀lú yà adíníta àbúrò yà lọ́wọ́. àwọn yóò dábàá tó ń gbé wa bọ̀ ọmọ mi ní àti sẹ́sẹ́. wọ́n da ọ̀rọ̀ tẹ́ wọ́n sì gbé wa bọ̀ pé à kò sí wàhálà adíníta yìí lọ àwọn afáwọn abẹ́lé. فانسلخ منها فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين fàkàánà mi náà yóò gbọ́ wí. bàbá àwọn ọmọ sẹ́ni bá dé nígbà tí wọ́n dé wọ́n bá pè pé bàbá ọ̀tá bá sọ ọkọ̀ jẹun kọ́kọ́ rò ìtùgbọ́n tá a fọ́lọ́bọ̀ rẹ̀ ni pé Musa a ohun tó fọ tó fi mọ́ tí òfin fi mọ́ fi jẹun báwa fi Musa mẹjọ asún látara àwọn ẹni rẹ sọjá mẹni kí n sẹpẹ Musa ti haru nínú rẹ wáyà kan wọn lọ kọ́kọ́ sọ fún wọn pé Musa nàbí yìí wà anabi Ọlọ́run anabi Ọlọ́run ni sì ń bẹ pẹ̀lú wọn nígbà ló ẹfi mi kí n kọ́kọ́ lọ rèé bọ Ọlọ́run bá mi sì pàdé náà ń sèkára ń ó kọ́ síbi pẹ̀lú ọ̀nà síbi bá sọ̀rọ̀ ó pé wọ́n béèrè pé kí ló kọ́ o. wàdìrà lẹ́yìn máa lè ní ẹ̀ẹ́dọ̀ ìyàwó ẹ̀ẹ́dìrẹ́ bá ọ̀sálà kọ̀ mí ní à bá ti bá òòṣà ìtọ́nù wàdìrà lẹ́yìn ẹ̀ẹ́dọ̀ wí. ọwọ́ abẹ́lẹ́ ọlọ́run ní ẹ bá dáhùn wọ́n dẹ̀ wò

wọn lẹ́kí ló ti jàmbá ẹgbẹ́ ti da irú náà nù àwọn àgbà alẹ́ yorùbá wọn ni ẹlọ sikiri kan wálé làkúdà ẹlọ náwó sí. àwọn afọ àmì ní obìnrin ni wọ́n ti ẹ̀dẹ́ sí ṣùgbọ́n ètò mọ̀ṣẹ́ wọ́n lù ú pé wọ́n ra nǹkan fún ẹ̀bùn ní àdáyá àdáyá làwọn afọ àpò ẹ̀bùn àdáyá òṣìṣẹ́ láì lówó wọn wá kó lọ́dọ̀ rẹ̀ pé àní àbáwa àní ẹ bá ní ṣépè fún Musa àti Haruna.

ọwọ́ adéta àwọn bàbá sọ ilé tó pọ̀ lọ́jọ́ wọn ní bóun ni ọlọ́run yìí kí lọ́wọ́ mo ti ẹ̀kọ́ lọ́n sọ́lọ́tà èkó sọ nǹkan wọn àmì pẹ́ ọlọ́run gẹ́gẹ́ gẹ́gẹ́ sínú. Bẹ́ẹ̀ kọ̀ mí ní àádá òṣè ìtọ́. Láti bá òṣè ìtọ́. Ìbẹ̀rẹ̀ tún ti gbéńdẹ́. Èṣù gbéńdẹ́. Ó ní àmì pé ọlọ́run ọlọ́run fẹ́ kẹ́ ẹ ṣe. Kásìkò fẹ́ kẹ́ ẹ ṣe. Ṣé yóò ń dá ẹkọ Tí ò fẹ́ kẹ́ ẹ ṣe yẹn, ọ sọ̀rọ̀. Oníjẹ́ ọ̀pọ̀ àmì pọ̀ fẹ́ kẹ́ ẹ ṣe nù àdébáwò àtọ́lọ́kọ̀ọ́yà ìgbé ìkọlọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì yẹn ibẹ̀ náà ló ti gún rí gbẹ́rù fàátìláwò ṣẹ̀tọ́n àìlọ ìdílọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì yẹn lè súnmọ́ gbàgbẹ́ wọlé. bàbá kọ̀mí ni bàbá àdébáwò ṣẹ̀tọ́n kàkànà mi náà ló gọ́wí. òun náà bá di àwọn gọ́wí náà má bóyá ló gọ́wí ẹlẹ́tàn ẹlẹ́tàn. kàkànà mi náà ló gọ́wí. bẹ́lẹ̀ àgbàlẹ̀ sí pé ọlọ́run bẹ́ẹ̀ kí n sẹ́lẹ̀ mi sọ̀rọ̀ èmi náà ní bẹ́ẹ̀ kọ́yọ́ kọ́ sọ̀rọ̀ mo wò kọ́yọ́ kọ́ sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ ọba gbẹ wọ́n kì nà. wàlá òṣèré lárọ̀bánáwù bí i wàlá kì í nàwó àkàlà àkàlà dàdìlá ní wà sábà wà. àbálẹ̀ máa jẹ wọn. àmàdàlù kàmàdàlẹ̀ lẹ́ka ìbí ń tàhámẹ́lẹ̀ àlẹ́ yẹn yàlẹ́ àpò. àwọn àfáà ní sí ó kọ ń fún náà níbi ń ó ń fún lórí sì ní kí ara rẹ̀ ó yí. Bọ̀dọ̀ ń ní ọ̀pọ̀ ọdún ayé ìyá. Ètò gbogbo wàhálà náà sọ gbogbo tó wá fi àwọn sọ pé ọlọ́run jẹ́ kí ayé mú sọ́ bàjẹ́. Àwọn ọ̀rẹ́ wa máa sọ pé àwọn ìlú mi sẹ́yìn ọlọ́jà bàjẹ́. ọlọ́run àwọn bàtà sọ ìdí wọn là lóyún lọ́fẹ́ wíyọ́ lẹ̀ ọlọ́run musa jẹ́ kí iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ṣẹ́ rẹ̀ ọmọ gbòòrò sí. gbogbo tó ti jẹ́ ìpè tó fẹ́ máa fi sépò musa dàrú náà àwọn tó bẹ̀rẹ̀ sẹ́ni wọ́n ń ṣe é fún. àwọn wọn gbọ́ náà fẹ́ni àmà ní ọkọ ní dáhùn náà èmi tí mo ti ẹgbẹ́ mi wí náà mo ń wí. ṣùgbọ́n ó jíṣẹ́ yẹn lóòótọ́ àti òjẹ́ ọjẹ́ ṣùgbọ́n ọlọ́run ló gbé ara rẹ̀ mú ó sì gbàgbé sórí ولو شئنا لرفعناه بها ìgbéga ní ń wá ayé ló ayé ló wọlé sí owó owó ọ̀pọ̀ ẹ̀rẹ́ ni ọlọ́run ọmọ sábówó à ó lè o torí yọ wà ń bẹ̀ èyí tí ọ̀dà tí wọ́n gbé wá ó tún bàbá ẹ̀pẹ́ ọ̀lẹ́ ọtí ẹ̀pẹ́ ọ̀lẹ́ ọtí pé kọ́ wájú wà nípa àwọn ọ̀lẹ́ ọtí wọ́n á ní àwọn bá àgbẹ̀ àti àtisẹ́ni ọ̀yẹ́ tàwọn sí àkáǹtì owó owó epo nílé ọtí sàgbé ìṣòwò sọ pé alùpùpù ah, ẹ̀ lọ́nà ọtí bí ẹ̀ sọ fún ọgbọ́n tí ọ̀dà ń bẹ̀. ìmáwọ̀ bí ó yìí èso mọ̀ wá sọ fún gbà ah, ẹ lọ ní ìbá débẹ̀ ẹ ti lè sọ fún ọ pé kò bójú mu kò dá àlẹ́bí náà òun ò mú síláyé ìgbà tiẹ̀ náà orí mọ́tò ti gbé wà àti ìjẹ̀lẹ́bí ọtí ẹ ń bá fẹ́ sọ̀tọ̀ ọlọ́run yóò wà mọ́tò láti rí ẹ ń bẹ́ gbọ́dọ̀ ọlọ́run yóò àbẹ́jú sọ̀rọ̀ ọlọ́run ni ẹ ń bẹ́ mu tí tó wà ní ọtí jẹ́ wọn bá sórí ibú tiẹ̀ lọ wọ́n ti wọ́n ká ọmọ ó ṣe ọlọ́ni ẹ ní ẹnìkan tó nígbàgbọ́ ọlọ́run wàlẹ̀

nínú àwọn ọkọ̀ báyìí wọ́n lọ sí wá sí lọ́dún. بلى وابلو فلن لو شئنا لرفعناه بها فلو شئنا لرفعناه بها ọlọ́run bá fẹ́ ni àbá ẹ̀ ká ló wà wa ni ìtumọ̀ bá ti tó lọ ni wípé ká ní ọlọ́run bá fẹ́ kó dépò ni

bọ́lá bá lóò ụlọ ni bó o sògbó bọ̀ wẹ̀ ní ọjọ́ ìdúgbò ẹ̀ lọ bọ́ọ̀ bá tuntun káà kó o nílò wà láì òde ni. ولو شئنا لرفعناه wà lórí ilẹ̀ bẹ́ẹ̀ fún àwọn ọ̀rẹ́ wa wọ́n náà kàmáta lèlè kẹ́lí ọlọ́run yóò dà sójú ó dà sí àsójú wí ajá ni. ìǹtà ẹ̀mílì àlẹ́ ìdálẹ́ ajá tẹ ẹ bá lè tó sáré yọ lanu àbí ìlanu. àwọn tẹ́sírù kò yálẹ̀ àwọn. tẹ bá filẹ̀ tó dúró ojú kan náà yọ lanu. ذلك مثل القوم الذين كذبوا بآياتنا ọmọ wọn ti lọ sí ìpínlẹ̀ ẹni rẹ̀ lákòókò gbà kó tó sọ bàrà èṣù ètò èṣù. kí ló bá òbí wí ajá torí pé nígbà tí ahọ́n rẹ̀ lọ kò rẹ́nu padé mọ́. ìǹtà ọ̀fẹ́ sọ̀rọ̀ àwọn dẹ̀rẹ̀ bí ọ̀fẹ́ sọ̀rọ̀ àwọn dẹ̀rẹ̀. ìǹtà mi lálẹ́ ìyálẹ́ àwọn ọmọ ọ wá pẹ́ lórí ayé bẹ́ẹ̀. kí ló wá sí tí àwọn wọn padé mọ́ náà bájá tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọ́ọ̀bù ẹnu rẹ̀ òjò sì mọ́. Fọ́ọ̀mù ìdánù kàmọ́dà lèlè kárí. Ó rí bí àpójúwe ajá ni. Níta nílé alẹ́ ìyàlẹ̀ àwọn tẹ́ bá lè kọ́sáré yóò lànà. Àwọn tẹ́ sínú kù ìyàlẹ̀ àwọn. Tẹ́ bá fi ilẹ̀ tẹ́ẹ̀dẹ̀ lè yóò lànà kalẹ̀. ذلك مثل لقوم الذين كذبوا بآياتنا ọlọ́ni àpéjúwe gbogbo ẹ̀ ń bá ti takò tọ́lọ́hún àtànábì àmì wa tó bá ti pè é rọ́ nìyẹn. ذلك ذلك مثل الذين ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون. ọlọ́ni wá sọ́sọ́ lè kọ́sọ̀ àwọn bíi sọ ìtẹ́ báwọn ọjọ́ rẹ. làálà ó yá sábà kàró. ẹ ṣe báwa ti sọ báyà bí ẹ anabi ti sọ tiẹ àwọn anabi báwọn yá asọta asọ arọwà àti anabi múlẹ. fáti sọsẹ ẹlẹkan sọ sọtọ fún wọn sọtọ fún wọn ọ̀rọ̀ àbá sọtọ àbọ sọtọ ṣùgbọ́n kọ́sọ̀tọ̀ tó dáa ni wọ́n kọ́ sọ̀tọ̀ ìjọba àtijọ́ níbo là ń sọ. láìla ọ̀rẹ́ àdàbà kẹrù. fàkókò mo lè ronú sí pé a ah, ń bá ni ọlọ́run ṣe ya mẹ́gbà fẹ́ sùn kọ́mọ́tò mi jẹ balẹ̀ amúnì tiẹ̀ ló lẹ́gbẹ̀ẹ́ kan ó sì ṣe ọ̀nì ọlọ́run ọmọ ọkọ̀ ọlọ́run ṣùgbọ́n ó gbẹ̀ ẹ̀ tàbátàrà owó owó ẹlòmíì báyìí tó bá rí owó ẹ̀rí àwọn afá lóde ni ẹ̀rí ẹ̀rí ojú wa pa ẹ̀sìn bí i báyìí dẹ́gbẹ́ dẹ́gbẹ́ àwọn ọ̀dọ́ ọlọ́run kí ó iná lè láyé wà ẹ̀yin mùsùlùmí sì sọ pé òun ò torí ọlọ́run kí ó. tẹ̀bọ̀ wá bí méjì ń dọ́pà ṣé wọ́n bí ìbéèrè ẹ̀sìn kan náà bí ọtọ́ ọ̀dá àti wọn ọ̀gbà ọdún sọ bẹ́ẹ̀ ni owó rẹ̀ rẹ̀ wájú. màmá jẹ́ àwọn olórí. àní ó dé ìwà tó ń bá tó fẹ́ lọ ẹjọ́ kó wá kó sábẹ́ lọ tọ̀ wọ́n ẹ̀mẹ́jọ lọ ẹ̀mẹ́jọ wọn lọ àbíkẹ́ ẹ̀kọ́kọ́ kó <laughs>

jésù tó ẹ̀jẹ̀ pé ká mẹ́ta lè ṣe ìtàn. ká mẹ́ta lè ṣe ìtàn ní ibi kọ́lá líle bá a lè ké fún ọ. àbí tàbí mọ̀kọ́ ni. fàlámà kábàrọ̀ kọ́lá ìní ìbàrẹ̀ omi kìíní àkọ́kọ́ lọ ọ̀bàlẹ̀ àdàmì ìní àkọ́kọ́ lọ ọ̀bàlẹ̀ àdàmì. ó ní ẹkùnrin kan gbọ́dọ̀ ní bá ń kí ni akókò jẹ bisọt barusisọ àkọ́kọ́ ni baliamu ẹ bá àná méjèèjì baliamu barusisọ barusisọ mi ń bari ìsọrọ yìí ọmọ sẹ́lì lòun náà ọmọ sẹ́lì ni àmẹ́ni ọlọ́run ti ẹ̀wà lòun wọ́n tán nu ọlọ́run púpọ̀ ẹ wò ó èso ti bá yé àwọn tí wọ́n ń ṣe bọ́ gbogbo ẹ̀ tí wọ́n ń ṣe jẹ́ oko ti tu àwọn irun lẹ̀ pé ayé ti ti bàjẹ́ débì kan. àwọn tẹsán ń wá gbogbo ẹ̀rọ ọlọ́ ọ̀rọ̀ ọlọ́ ni ó máa sọ́ra ìwọ ló ń wá àwọn tí ó dùgà àwọn ilé òun ti gba iye wọn jẹ́ dé ibì kan ìwọ tó gbọ́dọ̀ àwọn mùsùlùmí gẹ́gẹ́ lè tún bá fẹ́ rẹ ọlọ́mọ ọkùnrin làwọn wọn wá bí ọ amakẹlẹ wọn obìnrin lòun ó sì dàgbà díẹ̀ ogun wá dé ọkùnrin sì máa lo ogun nígbà náà àwọn ọmọ àwọn bẹ́ẹ̀ sábà wò pé àwọn fẹ́ẹ́ lo ojú ogun á lo ojú ogun á lóbi mọ òun à ní bàbá ọmọ àbúrò wọn obìnrin bó làwọn ti ẹ sí. wọn wá ronú lórí pé àtìfẹ́ ní àdókò ti wá ní a ah, kan bẹ níbẹ̀ tó ní sọ́mi àtó níbi títí sí lọ́hùn ẹ fún ọmọbìnrin yìí ọmọ afáàtún lálejò lóhùn yàrá yàrá yàrá obìnrin náà sì ń wá bọ́ mbẹ́ àmì pẹ́ńtẹ́ lọ́ọ̀ nù ọ́nù àti mọ̀ pẹ́ńtẹ́ lọ́ọ̀ sísọ wọn wá ní ni ní abẹ́rẹ́ rí lóòótọ́ wọn wá sí pàdé wọn wọn wọn sì ní wọn á lọ bá lọ ojú ogun àbúrò wa yà àbẹ́ kọ́wọ́ bàjẹ́ ọkàn aníkà wa wa bẹ́yìn ẹ̀ bá wa táyì lọ táyì dé àbúrò ah, ní ẹ̀ka lọ́dọ̀ yìí kó sáwọ́ alákẹ́ àkàtà yìí pé àtàbùkọ́ yìí ń ba àtòwòtò ṣé máa kò sí wàhálà wà mọ́jẹ̀mú kan ni o èmi ọ̀la yìí mò ń mójútó mi o àmọ́ ìkànnì àwọn yẹ̀wù ìbẹ̀lẹ̀ fi sí ọwọ́ pé ọjà yóò mú làwọn máa ṣe fún òní nìkan bá mi ṣe o ah, kò sí wàhálà àdókòtò àwọn alábẹ́ àkàtà yìí kọ́ mọ́lẹ̀ nìkan ni wọ́n bá fi obìnrin lẹ̀ bá ti sọ ẹ̀jẹ̀ ọlọ́run tó bá ti jí làárọ̀ ó parí àdúrà yóò gbé oúnjẹ yóò gbé ẹnu ọ̀nà arábìnrin náà kò jẹ́ ní dúró kankan mẹ́ oúnjẹ yìí ti wà mẹ́rin àdéjọ́ wa ó ti bá tiẹ̀ lọ. ó ṣe lọ bẹ́ẹ̀ sáá ìṣùbádé ìṣùdé búù láti wá mú o èṣù tí ló fẹ́ mú ẹni ọlọ́run òní mú bí ó ti ga tó bá fẹ́ ni ọlọ́run ni kò ní gbà kò ní gbà fún un ṣùgbọ́n èṣù ó mú láti bíi. èyí tó fẹ́ pẹ́rẹ́ yóò wá máa ti díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sí ètò ìwú náà nígbà tó wá lọ́dọ̀ èṣù àkùkù ah, là á gbà sísọ yóò rà ìgbà míì ń bẹ èṣù tọ́fẹ́ mẹ́ni ọlọ́run ọlọ́mọdé orí wa mú yóò ti sẹ́ẹ̀rẹ́ sí ọ ó rọ̀ pé onífẹ̀ẹ́ sẹ́ẹ̀rẹ́ àìmọye rẹ̀ gbọ́ fẹ́ẹ́ dẹ́rẹ́ lónìí iṣẹ́ ẹni náà lè sútù títí gbogbo àwọn bàbá òdòdì àwọn òjọ́sìn tí ò lẹ́sìn tí ò olè níbẹ̀ tẹ́ wò mí ilé ògbó ọlọ́run tábà ti tíṣà ìrọ̀lá rẹ̀ ní ń wọlé tí ó fi dùn súnmí mo fẹ́ parí kùrán àgbẹ̀kọ́ tó súnmí tó yóò sì parí ẹ̀ ah olùdẹ̀ni ọlọ́run ìbúdó máa le èso fẹ́ mú un nà tó bá yẹ mi bẹ́ẹ̀ tẹ́ wò mí ǹjẹ́ àwọn ẹ̀wọ̀n pẹ̀lú tí ń bá ń lọ mo máa ń gbọ́ òun pé ìgbà báyìí yóò sì ṣẹlẹ̀ ní mm. ẹ̀tọ́ ní àwọn ọ̀dọ́ àtúnwá máa ń ṣe ni pé òun mọ̀nà pé òun nífẹ̀ẹ́ ọlọ́run bí ọ̀hún òsèmọ̀tò láyé aláwa mi lọ lèyí mọ́ ẹ ọlọ́run bí wà ń fi àwọn eléyìí wọn bá òun sọ̀rọ̀ ẹ gbọ́ rí. àmọ́ bá rí iṣẹ́ ìtàn ìlú bọ́ọ̀lù àlìlí ìtàn ìkí fún. èyí tí mo sọ yìí wọn láyé ẹ̀dẹ̀ ọlọ́nkẹ́ ẹrú ọlọ́nkẹ́ ló sọ̀rọ̀ ẹ̀fún mi rí òun mọ̀ pé òun nífẹ̀ẹ́ ọlọ́run ó sì máa ń bẹ lọ́nkẹ́ àmọ́ ní ọmọdé òun bá dé sí òun ti ń gbóhùn ó ti ń gbọ́ ju na ti ń gbọ́ báyìí tọ ohun tó ń wá ń gbọ́ yìí ó ti ní gbóhùn sọ tí gbóhùn sọ rí bẹ́ẹ̀ ní sojú ojú ayé òun ni malasi ti kọ́kọ́ ìjọba pé tọkọ tó ní yóò fún ní pé ọ̀kadà ó gbà tó ti ìwọ́n ní gbà kàmẹ́sàlì ṣètò. ìsìnkọ́ lẹ́lí ìsáni kìbọ̀. tó bá ti di pé ọbẹ̀ jẹ́ ni ọlọ́run òsì nímọ̀ yóò wá ti àwọn ẹgbẹ́ rẹ̀ kan sí ọ. bàlámà kàbàrọ̀. ibi sẹ́ni náà wọ́n wá gbà sórí ibú. kọ́lá ní ìbàdí omi. ẹ ọlọ́run ṣòro sí o. ó ṣe kí ni ó ṣòro sí láì nímọ̀ o tó ọba lọ ọbẹ̀ ẹ̀sìn ọbẹ̀ ẹ̀sìn ọbẹ̀ ẹ̀sìn tó ò nímọ̀ wàláyé òun lè tàbí yọrí mẹ́. wallahi alazim torí pé èsù ibi gbọ́ fẹ́ gbà sílẹ̀ ní wàá dẹ́jú ọdì ọ́ ibẹ̀ ló sì gbà mọ́ ọdún bọ́lú sísọ wọn lọ́la pípọ̀ bọ́lú sísọ ibẹ̀ ni olóòní wọ́ ọwọ́ aṣọ èèyàn bíbí ọwọ́ ọwọ́ àmọ́ wa oúnjẹ ìjọba mẹ́rin ọwọ́ àpọ́n ìgbà sálámù ọkọ̀ sálámù sẹ́gìrì o tí o yọnu o ó ilé púpọ̀ láàrin dàdá náà ni o ló ti mọ̀jọ lẹ́tọ̀ máa sọ̀rọ̀ yẹn o pé dókítà sábà tó dá ọ ẹ̀lẹ́ o tí o yọnu sábà bí o ó jẹ́ ìṣòro ẹ̀kọ́ tí wọ́n bá lọ. ah n ọba

ìfikọ́ lálílí ìsàní kẹfọ́rù. ó tún ṣe bẹ́ẹ̀ lọ sà ńgbò yá ó sọ fún gbẹ́gbọ́n tiẹ̀ anẹ́sà rẹ̀ ẹ̀ bá jókòó ẹjọ́ máa nájú títí títí hàtà awakọ̀ àríyá títí bá bàbá bá sísọ tó fi lọ tó fi di pé òun àtòbìnrin jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ láàrin ọkọ̀ àtòbí ó sọ fún ayé pé ẹ sọ́ra ẹ sọ́ra fún ìwà pẹ̀lú ìwọ nìkan àtòbí kẹsẹ̀ ìyàwó rẹ kẹsẹ̀ ìgbọ́n rẹ ẹ túbà kí mọ́sálásí máa ẹ̀ gbà ẹ̀ àjọ irú kéwòn nígbà ó sọ̀rọ̀ ni ẹ sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ torí pé ṣèyítọ́nù ni ó sì kẹta yé. ìfikọ̀ lẹ́lílẹ̀ ìsáàlẹ̀ kíkó. ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti ń bẹ láyé ìbọ̀dọ̀ àwọn obìnrin ti wá. ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti tààfà àti kí obìnrin náà wàhálà. àìtúlẹ̀ hàmà fi dúnìyà kẹfì àìtúlẹ̀ fi dúnìyà kẹfì تكون من النساء وأكثرها تكون من النساء وأكثرها تكون من النساء رأيت الأم في دنيا كثيرا وأكثرها تكون من النساء وأكثرها تكون من النساء وقل رأيت الهم في الدنيا كثيرا رأيت الهم في الدنيا كثيرا وعلى فضاء قربة الله وقال الله ذلك لنا بكم رأيت الهم في الدنيا كثيرا ìyàwó tó ń bẹ fẹ́ tó máa alákọ̀jẹ̀ tó ti wà lóde wọ́n ìdègbà ẹ̀. ràìtò lè hàmà fi dúnìyà kẹfì rán. alẹ́ kọ́lé lórí ẹ̀ náà ti kọ́lé ńlá kan ní ìsinmi àwọn ọmọbìnrin náà sọ sáwọn onídẹ̀ẹ́. rae to le ha nnwata idio ni a tepidia wa ha kizaru ha takonomi 9 le taa eee wa ha kizaru ha takonomi 9 le taa eee o si wope eobi n'ụwa ọmarị رأيت الهم هم رأيت الهم بدنيا كثيرا وأكثرها تكون من النساء وأكثرها تكون ọ̀rọ̀ yẹn tó pé wàlá tá mẹ́ lè ń bá àkọ́ tó yá ó mẹ́. wàlá tá mẹ́ lè ń bá àkọ́ tó yá ó mẹ́. wàlá ọkọ̀ láti nùzílì túmìnà sàmá yìí. wàlá ọkọ̀ láti nùzílì túmìnà sàmá yìí. wàlá ọkọ̀ láti nùzílì túmìnà sàmá yìí. látà mẹ́ lè ń sàkọ́ tó yá ó mẹ́ wọ́n àtàwọn ọmọ tó bèrè ọ̀hún náà kọ́ tó yá ọmọ. ẹ̀ẹ́dẹ̀rẹ́ àwọn ilé àwọn ti borí wọ́n ti borí. wàlá ọ̀gá mẹ́lẹ̀ ọ̀gá àbọ̀tù ẹ̀ ọmọ. bàbá fọkàn sákà kan nù wa. wàlá ọgọ́ ọ̀la nùzírí túmínà sàmáyé. bàbá bẹ́ẹ̀ bọ̀ ọ̀sán ìjọba sọ́nà máa tóbi ayé òtítọ́ máa rí. wàlá ọgọ́ ọ̀la nùzírí túmínà sàmáyé. wọ́n ní pé ṣe ìtọ́ni lẹ́yìn ìmìlẹ̀ ìmìlẹ̀ àrẹ mẹ́yìn ọ̀dà mi ibi ibi ẹ̀jẹ̀ ń gbàrà àdébí ṣe ìtìkáfù ó wọlé fọlọ́ sọfíà ìyàwó ànábì ọwọ́ awọ ànábì wà wa ọwọ́ àti wa sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ilẹ̀ ti bẹ́ẹ̀ délé ànábì wá sùn jáde ti á sẹ̀dẹ̀ nínú òògùn lálẹ́ àwọn èèyàn méjì ni omi jẹ́rì o òṣùpá ọ̀pá wọlé ànábì àtòmí gan amákẹsẹ̀ mẹ́rin. ṣé ànábì òun náà lẹ́sẹ̀ dáhùn lọ àti sori ibú dáhùn bá já lọ wọ́n wá ń lọ àmì wá rí pé rí òun wọ́n á ti móbi tọ́wọ́ pẹ̀lú òun ànábì ní ẹ́ aláàrẹ sílẹ̀kùn mọ́ ẹ tẹ̀jẹ́jẹ́ innaha Safiyyatu bint Huyayy ìyàwó mi ni ó ìyàwó mi ni ó Sọfíyà ni ó Sọfíyà tẹ́ ẹ̀ mọ̀tí mo ti fẹ́ ni ó àwọn àfa ó ní ah, subhanallah anabi ah, ọjọ́ àwọn bẹ́ẹ̀ sórí ibú láàmú aró òkú sẹ́yìn anabi anabi ní ẹ̀mọ́ tẹ̀ra yín ìnà ṣèyítọ́nà tó bí àdéhìí dùn anabi ní èsù tẹ́ẹ̀ríhùn tá a sọ̀rọ̀ rẹ̀ yẹ́dìrì ìsọ̀ lára ọmọ min ibn adam lára ọmọ àti ẹ̀rọ bàjẹ́rọ̀ dá mi gbogbo bí sọ́jẹ́jẹ́ ń dà ẹgbẹ́ bíi fẹ́ ibi tẹ́jẹ́ gbà lè sùn gbà èsùn gbà mí àwa ìlú àbíjọ́ mi àti tẹ̀mẹ́lẹ̀ gbà lórí ìsàn ìsọ́ọ̀bà bẹ́ ẹ̀jẹ̀ bá ní dámọ́ ìyẹn ara àwọn obìnrin èsùn ní nfà bọ́ọ̀lù ọsibítù wọn lè mọ́ ìwò. واني رأيت الهم في الدنيا كثيرا رأيت الهم في الدنيا كثيرا وأكثرها تكون من النساء وأكثرها تكون من النساء Bárísísọ̀ ó ti dìnnà pẹ̀lú obìnrin rẹ̀. Ẹni ọlọ́run Bárísísọ̀ ó ti dìnnà. Ta ló tó tóbi ṣe sí إذ قال للإنسان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين إني أخاف الله رب العالمين àti ìrírò yẹsùn yẹn tán ó wá sèzì lẹ́tọ́ nínú kádàrá ọlọ́run ọkùnrin yẹn sì ọ̀yìn ìṣesí yẹn náà ó doyún a ti wá sí oyún ẹni ọlọ́run èso bá tó lọ bá pé tọ̀ lọ́sẹ̀rẹ̀ ń bẹ̀ ní wípé jẹ́ bí ọmọ ọ̀sán lè pọ̀ oyún wọ́n ti pọ̀yún wàhálà ni ọ̀sán bìrì wọ́n ti sọ ìdìbò ni wọ́n ronú wípé ṣé àwọn ọmọ ìkúwà arábìnrin tí ẹ bá wọ̀lú tí ẹ fún lẹ́ni ọlọ́run bò lọ́wọ́ tẹ̀lé ìrònú yìí bá dorí ẹ̀ kó do ìṣúbátólé.

قتل مؤمن متعمدا فجزاه جهنم ó wá pa ọmọ yẹn tán ẹ̀mí ẹ̀ balẹ̀ díẹ̀ ọmọ máa sinmi ètùtù dé oníbàdí sọ òkú tó ṣe ẹsẹ̀ rẹ̀ yọ ọ̀tà ṣé ọmọ obìnrin tó tó ọkọ ọmọ rẹ̀ yìí ọmọ ege ló pé táwọn èèyàn rẹ̀ bá dé ń sìn sọ ìwé kò sọ gbogbo sọ láàrin wa àti ẹ̀kún wọn. ṣé mo ti àpò sí kí mo bá fẹ́ fà á ọ̀pọ̀ náà ni o ọba tó kó náà nígbà tó wá pátá ó sì wọ́n ó sì wọ́n lẹ́yìn tán al'an nísìnyí báyìí ọkàn rẹ wá balẹ̀ ọba ń bá tẹ̀lé ayé lọ ń bá tẹ̀lé ayé lọ àwọn ikú àbádé àwọn ọmọ ìyá mẹ́ta tí wọ́n fọ àbúrò wọn sọ́dọ̀ bá ti sọ̀rọ̀ bá wọ̀ ńgbà wọn dé bára ńgbà wọn dé lùlù wọn lọ bá bára sísọ tó bó lọmọ ya wa ah, ẹni ọlọ́run bára sísọ lórí kodò ó ní nǹkan ṣẹlẹ̀ ńgbà tẹ lọ bá gbogbo ìyànjú púpọ̀ àtọ́jú ọmọ ya yín ṣùgbọ́n àárẹ̀ táwọn ìdè ó sì gbàgbẹ́ jáde láyé kó ṣe kí àwọn ìwọ̀nyí sunkún wọn bẹ̀rẹ̀ méjì ṣùgbọ́n wọn mọ̀ pé bára sísọ ẹni ọlọ́run ó fi sàárẹ̀ ó mú wọn lọ́ọ́ fi sàárẹ̀ rẹ̀ gẹ̀rẹ̀ ó sàdúrà àwọn ó ṣe zìnà ọ̀pá ẹ̀ kò tó parọ́. kàmáda ni ṣàìbáàní ìrìkọ́lá nílé ìgbà ní kíkọ́. jẹ̀mọ́ ìgbàdésù ń tẹ̀yẹ kí ló kọ́ fi bẹ̀rẹ̀ fún iṣẹ́ rẹ̀ àwòrán iṣẹ́ rẹ̀ ni ló gbé hàn. ẹ àwọn ọmọ mùsùlùmí wá ti ń lọ bẹ́ẹ̀ kí láti wá fà wọ́n báyìí kí láti fà wọ́n fà wọ́n sẹ́sìn báyìí ó dáa ẹjẹ́ kó wọ́n lọ lé nígbà wọn bá wọn lòkù láyé eégún òun àlọ́kọ wa àti sọ̀pọ̀nà àti sọ̀pọ̀nà ọ̀hún àtàtì àbólórí olùwọ́n mọ̀ wá lò wọ́n fi mọ̀ dáwọn ẹ̀ padà ní ìsìlámù àbí ọ̀dà bẹ́ẹ̀ tẹ̀bí ìsìlámù ọ̀fẹ́ ṣẹ́kínni ọ̀fẹ́ dáwọn ẹ̀ padà sínú ìsìlámù ṣùgbọ́n òbí dé ẹ pé ìsìlámù àti ìyàrá lè tún gbé fún ọwọ́ lọ gbọ̀nà àìdá ìsúmọ̀ ń ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ yóò jẹ́ dà one two three four agbó mẹ́rin mọ́sáàsì eléyìí wọn ò ní àwọn kẹ̀kẹ́ mọ́sáàsì òkè kòtó lẹ́wọ̀n agbẹ́ tó láti ibi báyìí yóò gbé kan mẹ́ yóò gbé lọ́wọ́ láti òkè kòtò pé òye kéèyàn ní aago mẹ́rin nísàlẹ̀ kòtò yóò kòtò mọ́ à aago kẹ̀kẹ́. ìdíkọ̀ lálílì sani kíkú. èṣù máa ń ṣe bẹ́ẹ̀ yóò sọ pé ta ìmúre sọ́lọ́. àlámà kàbàrọ̀. ńgbà tí àwọn yẹn wá wá dé wọn lọ sùn ńgbà wọn délé mo sọ fún yín níbẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ tòní wípé èṣù amẹ́jọ síyàn lójú ayé àti wọn ṣèlójú èṣù ń tọ̀ ọwọ́ pọ̀ ọ̀rẹ́

ibi náà lárú ẹ̀ tọ̀rọ̀ náà èmi náà lárú ẹ̀ ah, gbogbo wa wà lára àárọ̀ bílẹ̀ kẹrẹ́ mi wọn gbọ́dọ̀ bá ti sọ̀rọ̀ ẹ yọ àdásì ẹni ọlọ́run àbí kíló gbọ́dọ̀ àdébá ti sọ̀rọ̀ ọ̀ya èso ti jíwe ibi tí òkú òrìjínà òkú àbúrò wọn wà àti tọ́mọ ẹ̀ tí bá ti sọ̀rọ̀ pa ó ti jíwe ẹ̀fọn wọn ti lọ rọ̀ wọn ti bá mi rà á ah, àwọn náà rèé méjì wọn ti ń bí kẹsẹ̀ nìkan ká Ah, ọ bàtí sọ̀tọ̀ ẹlẹ́wọ̀ ẹni ọlọ́run ọ̀yá àti ti tú o àti ní kíní ká ṣe bí o bàtí sọ̀tọ̀ pé kò sọ́nà àbẹ̀wò mọ́ ọ jẹ́wọ́ a ah, bàtí sọ ó ṣe báyìí fẹ́ àpọ̀ ọ̀dọ̀ wọ́n wá mú lọ wọ́n àwọn ọmọ afáàmì ni wọ́n mú lọ ọ̀dọ̀ ọba láti lè ṣèdájọ́ fún ámì ní àwọn náà wọ́n jẹ̀ fẹ́ ṣe fúnra wọn wá mú lọ ọkùnrin bá tún dé èṣù àwọn ọ̀yọ́ ti pé àà ah, bá rí sọ́ bá mọ́wó ni ewu ló ìmọ̀lẹ̀ mẹ́ta ló ń lọ rà láti ọ sọ ẹ láti òun ló ń bá yé ẹ̀jẹ̀ níbi òde yìí. ìsìnkọ́ lẹ́lẹ́lẹ́ sọ́ọ̀nì ìgbẹ́kọ̀. àbẹ̀wò bàrí kẹ̀lájẹ́ o ìwọ náà ọgbẹ́ bá àkọ́kọ́ kọ̀dà ọgbẹ́ kejì kò fẹ́ wọ́n tún ní àlọ́bà ní kẹ̀bàjẹ́ kẹ̀bàjẹ́ tẹ́lá àbùsárí àbùsọ̀rùn ó ojú rẹ̀ ọ̀pọ̀ rẹ́gbẹ̀rẹ́gbẹ́ wọ́n bá kọ́ sẹ́nu ojú bá tún sọ ní akínótúkù ah, òun ni èmi náà mo fún ọ́nà wàhálà ẹ̀ òun náà ló sì lè lọ́mẹ̀ hàtà tẹ́sídùdà ní sájìdàtà yìí pàtó tó ọba lè forí méjì orí ẹ̀ méjì kalẹ̀ fún mi lásán kó ti lànà wàhálà yìí pàṣájà dà ẹni ọlọ́ba ti sọ ọba forí kalẹ̀ torí kò ní mọ̀ kò ní mọ̀ ni ọwọ́ forí kalẹ̀ fésù ńgbà fésù tó ní kó forí kalẹ̀ tó forí kalẹ̀ báyìí kọ́lá ìní ìbàrí omi. ìní ìbàrí omi kà. fésù lẹ́yìnlẹ́yìn mọ́rí máa kó parí iṣẹ́ lórí rẹ̀. ọbọ̀ búra ọbẹ̀lẹ̀ ọ̀làmí. ìní ọkọ̀ búra ọbẹ̀lẹ̀ ọ̀làmí. èmi tó wù mí bẹ̀rù ọlọ́run gbà. akọ̀ búra a a bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀. làwọn eléyìí ń mú ẹkọ kú mọ̀ كمثل الشيطان إذ قال للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني أخاف رب العالمين إني أخاف الله رب العالمين. بس زي ما يبقى padà lẹ́yìn rẹ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa jẹ́ agúnlẹ̀ ayọ̀ o abẹ̀rẹ̀ tó nǹkan ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀ o ọlọ́run jẹ́ agúnlẹ̀ ayọ̀ fàkàrà àkùbọ̀tà kùmà. fàkàrà àkùbọ̀tà kùmà ànáwùmá fi ń náàrí ọmọ ìdílé níbi ya. ọlọ́run ní àárẹ̀ àwọn méjèèjì àti bá ń sísọ àti èṣù àti a, sábàbù nùsùn láyà sẹ́nu. fàkàdà ákì bàtà ọmọ àdáwọ̀ bí nàrẹ̀ kọ́lídé níbí. àti àwọn bàmúnàbí tí wọ́n àti àwọn mùnàfíkì tí wọ́n tẹ̀ wọ́n. fàkàdà wọ́n tẹ̀ wọ́n ni bẹ́ẹ̀ wọlé àwọn bí ti wọ́n wọ́n sá padà pé o. ọlọ́ni àti àwọn mùnáfìkì àti àwọn bànú nàbírù àwọn Yahudi àti èṣù àti bárí sísọ ọlọ́run ní àwọn méjèèjì gbẹ̀yìn wọn ni. ọ̀gáni ajíbàtà ọmọ anáhùnmá bí nàrà ara. ọlọ́run ní àwọn méjèèjì náà ni wọ́n wọ́n sì wà ń ni. anáhùnmá bí jẹ́sà ó jẹ́sà ó وذلك جزاء الظالمين ni ní ẹ wo ẹ̀san àwọn alábòsí náà nìyẹn àwọn alábòsí tí wọ́n bá bu ọlọ́run ọba sí tí wọ́n ṣẹbọ tí wọ́n dalẹ̀ tí wọ́n dalẹ̀ ọlọ́run tí wọ́n dalẹ̀ ànábì tí wọ́n dalẹ̀ ẹ̀sìn bá a ti san wọ́n lẹ́san. وذلك جزاء الظالمين وذلك جزاء الظالمين. oníkálukú wa ká má fọkàn balẹ̀ èṣù kò tí ì dákẹ́sẹ́ ó ṣe fún báláàmù àrètí ẹ̀ ó ṣe fún bárísísọ̀ àrètí ẹ̀ ó ń sọ ń kálukú èdè àti ẹ̀ náà ó sọ wa torí àdéhùn tọ́bọ́lọ́ ń gbé ń tiẹ̀ pé. ó mọ̀lá pé ó dáná o tó mọ̀lá bí àná àwọn mi bá ìrìn àìdí. ó síbi òun onígbà yọ sí wa bóun bá gbáwájú bóun gbẹ̀yìn bóun gbọ̀tún bóun gbòsì òkè nìkan ni ọ̀dà kọ torí pé òkè ni wáyù gbé ń sọ̀kalẹ̀ kò sọkọ dáko lóyún. Kòmọ̀lá tí yẹn ń gbọ́ mi ń bá ẹni àìdí wà mí ní kọ́lípì. Nígbà ìyọ́ tí wọ́n. Wàá ní àìmọ̀ ní. Owó ti gba wájú ó gbọ̀ sún. Wàá ń ṣàmà ilé. Owó ti gba òsì yọ sí wọn. Wàlá tẹ̀jìdù akíbàrọ̀ ń ṣàkiri. Ẹni kẹta fi bẹ̀rẹ̀, ó ní òsì ní lọ́pọ̀lọpọ̀ wọn ò ní máa dúpẹ́. Bàbí àgbọ̀ ẹ̀dá àmì pẹ̀sù ti jẹ́ ló ti jèrè lọ́rọ̀ yìí. lábẹ́ ọ̀dà nàlà ọ̀. torí kò ní rí gbọ́dọ̀ sóore kankan fún. sọ̀rọ̀ ọ̀tọ̀ báyìí mọ̀ sábì. àdéhùn ìlérí e, e, tí èsù ṣe fọ́lọ̀ nìyẹn pé òun ó mọ ẹsẹ̀ kínní o òun ó mọ ẹdí wọn lọ́dọ̀ ojú ọ̀nà tọ́tọ́ nìta. gbọ̀mọ̀lá àti àná mi báyìí yẹn. ẹ tọ́lọ̀ sọ ni mo fẹ́ màdí wọn màdí wọn ọtún mi kan wípé òwò yìí lábàá lórí àwọn ìbáàdì àwọn àwọn ẹrú mi àlùmọ̀kàlàsí náà tí n bá mọ̀ọ́mọ̀ fọ̀ mọ́ ò ní lágbára lórí wọn ọlọ́njẹ́ àwọn àánú àwọn ẹrú náà ọlọ́njẹ́ àwọn àánú ẹrú náà mú wa dúró fún ara rẹ ẹni ọba mú dúró lè dúró èso àwọn oníṣẹ́ ni pé pàṣẹ sọ́lọ sọ́sì sọ́sì ibiṣẹ́ méjì wa mẹ́tọ́ fojú hàn àrítowó balẹ̀ ham àrítobìnrin àbí ẹ̀kọ́ bá èwo wá lè na náà ti òrí náà obìnrin a obìnrin ọmọ bẹ̀rẹ̀ obìnrin ọmọ obìnrin bá wa bá ṣe dáwà fún mi bá ọlọ́run máa ń dẹ obìnrin sí wa ọlọ́dì máa ń sì dẹ owó sí wa ọlọ́dì bí èṣù bá fẹ́ lo méjèèjì yẹn tóbi sí ẹ̀ léwu púpọ̀ yóò yóò yóò ṣe lọ́sọ̀ọ́ fún ọ obìnrin náà ló ti gbà sọ̀rọ̀ obìnrin yẹn يغفرن ذالب حتى لا حراك له حتى لا حراك له وهن أضعاف خلق الله إنسانا وهن أضعاف الله أضعاف خلق الله أضعاف خلق الله إنسانا وهن أضعاف خلق الله إنسانا يصلنا ذا لب بوزيك وأبدو yasina zaalu bin. o b'a gbọ́ nípa ọgbọ́n ta kó bìnrin bá fẹ́ mọ̀ ọ́. yasina zaalu. yasirina sọ̀rọ̀. yasirina zaalu bin. obìnrin jésù bá fẹ́ lò ó fún ọ kò síbi olè gbégbà. pàtí sọ ẹni ọlọ́run. èṣù ni wọ́n o ẹni tí èṣù ni wọ́n mọ̀sí làwọn àwọn tiwa mọ̀sí lẹ́sùn bá wa. ẹ̀gbọ́n tí àmì rò sọ ni pé iná nìta àṣà yá خلقنا لنا إن النساء شياطين خلقنا لنا نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين نعوذ بالله من شر شياطين. قد ربي إليه ومن لنا في البارية يصدق ذلك ẹni tó bá jẹ́ ọlọ́gbẹ́ tóbìnrin bá gbà mú sọ di àtọ́ láhìrọ́ kàláhà láhùn kò ní ní aláka kẹkẹ mọ́. yasunu lálùbí àtọ́ láhìrọ́ kàláhà. ìlànà tó ṣe jẹ́ ọlọ́run lójú ọ̀dẹ́ òjò òfin tẹ́tẹ́rẹ́ ju ìbádà lọ ó sì يصرن ذنوبي حتى لا يعق له وهن أضعاف خلق الله إنسانا وهن أضعاف خلق الله إنسانا وهن أضعاف خلق الله إنسانا àwọn obìnrin náà ti rí àwọn oníwọ̀n lẹ̀ jù nínú ẹ̀dá lọ́rọ̀ ńlá léegun abẹ́ẹ̀kọ́ léegun àwọn ni àdéhàfọ̀ kọ́lùkì láì ṣùgbọ́n tọ́ba dìbì ète ń ọ̀gá ni wọn. mọ́rin sí gbèsè rẹ̀ ọba abóbìnrin bá ti wọ̀ ọ́ tójú rẹ̀ ò sépò lọ́rọ̀ ìfẹ́. lẹ́sìn tiwa òfin ẹ̀sìn tiwa ẹ̀sẹ̀ tiẹ̀ tán tófin ní afẹ́ mẹ́rin òfin ní afẹ́ mẹ́rin ọba ti gbé tọ̀ ó mójúkó mójúkó ojú rẹ̀ ọ̀fẹ́ kú tọ̀ pé kalẹ̀ pé mo nífẹ̀ẹ́ tọ́ba ti ti gbà tọ̀ ẹ̀kọ́ nílé o. torí pé tọ́ ọba ti bẹ́ẹ̀ ìṣòwò sì gbàgbẹ́ wọlé fún ọ.

kò sẹ́ni náà ọlọ́mọdé kọ́ fèsì ó mú wa. àwọn obìnrin ṣàyàtọ̀ inú olẹ́kọ̀ọ́nà lànà. iná nígbà ṣàyàtọ̀ inú olẹ́kọ̀ọ́nà lànà. àbàbẹ̀rẹ̀ lànà. na'udhu billahi min sharri ṣàyàtọ̀ inú. na'udhu billahi min sharri ṣàyàtọ̀ inú. àbá ní àgbàbí lọ sọ́sọ̀rọ̀ yóò sáábé. àgbàbí. إن النساء إن النساء شياطين خلقن لها àwọn obìnrin èṣù ni wọ́n. Iná nìta ṣàyàfin. Nínú àwọn obìnrin ti wá lọ́wọ́ àti o, àwọn ilé ìkọ́ o. Iná nìta ṣàyàfin kò lè kó nàlànà. Ẹ̀ẹ́dàgbọ́n ọlọ́ọ̀fẹ́ àwọn mẹ́rin. Bọ́fẹ́ ìyàwó máa sàpọ̀ kí. Ṣáàbì inú kò lè kó dára náà. Kò lè kó dára náà, àwa náà ni wọ́n dá wọn fún. Ẹ gbádùn aláwọ̀ a máa sọ ní pé nà ògùn bí là èmi ṣàrẹ̀ ṣàyàfẹ́ mi. Nà ògùn bí là èmi ṣàrẹ̀ mú pàdé pé ìwọ náà ẹgbẹ́ dídẹ̀ bá náwó bẹ́ẹ̀ nù wọn èyí má má má gbé èso tó burú má gbé kò mí. Nàwọn olùmí ńlá yèmí ń ṣáré ṣàyà. Èyí wà á jèrè máa tú ẹ̀mí díẹ̀ tí wọ́n gbé kò mí. Nàwọn olùmí ńlá yèmí ń ṣáré ṣàyà. Gbogbo wọn náà lálẹ́ sùn. Gbogbo wa ṣe kíni? Gbogbo wa ṣe kíni? Gbogbo wa lálẹ́ sùn èso ń bá wa gbé. Àdébísọ̀ lọ́lọ́ àrọ̀. ẹ ọlọ́pọ̀ anabi mo ní ìfẹ́ náà pẹ́ anabi ó ọ̀rọ̀ ṣe wọn àti aisha ń dọ̀kan aisha jáde anabi wa dẹ́dẹ́ rẹ̀ àbí anabi jáde aisha wa dẹ́dẹ́ anabi jáde anabi wa níbi ìyá yìí ara wọn balẹ̀ ń ìyá yìí olóde anabi ni ti dé sí ọ. anabi ah, mo lé sùn ni ọ ah, sùn. gbogbo anabi wa gbẹ pọ bọba sọba fúyàwó rẹ lè dàrú oníjọsùn lọlẹ anabi wa létọ gbogbo yẹn náà ló léṣu ẹ wà máa wò yaari náà anabi sátẹ́gùn sí ebí gbogbo yẹn ló anabi ya náà ni ẹ anabi sẹ́yìn náà ni. anabi ni mo fa aslam ṣùgbọ́n ọlọ́run ọba ti rìn mí lọ́wọ́ lórí èṣù tèmi ó ti gbà silamu àwọn fa asilamu fa asilimu. ọba nípa asilamu nípa asilimu fa asilimu ni wípé tọ èsù ẹgbẹ asilamu ṣùgbọ́n ọlọ́run bá ti rìn mí lọ lórí ẹ̀ fa asilimu èmi ti lánàá èdè rẹ̀ ooo asilamu madi ló mú wá o asilimu mùdárì nu wọ́n ti ké tú fàwọn ẹ̀yà dá àwọn afọ́nà wù dáadáa wọ́n ní alákin lọ́wọ́ àánà ni àlẹ́ yìí fa asilamu ọlọ́run bá ti rìn mí lọ lórí ẹ̀ o ti gba asilamu apákan náà àwọn sábà ní èsù ẹgbẹ asilamu. ẹ mọ sọ pé bàtà rẹ nípa asilimu èmi ti là nínú èdè rẹ èwo lọ́wọ́ wọlé jù méjèèjì èyí tó wọlé nípa asilamu ọgbà silamu torípé ìwé ẹ̀rí padà kílíà rẹ̀ fún wa wípé ẹ̀rọ sọ wípé kò sí gbogbo èso tọ́lọ̀ ń dá mọ́ òun yẹn kò yẹ kó òun láti ẹ̀ka àbí dáadáa a sì mọ̀ pé èso ti bá èso gẹ́gẹ́ tọ́jú ẹ̀rí fa asilamu ọgbà pò ìwọ́ fà á sílímù náà ó ti lọ. àwọn obìnrin tiwa mẹ́tẹ̀ wọ́n lè sọ bá wa o. àwọn ẹni sáà ṣàyà sínú wọ̀lẹ́wọ́ náírà náà ó dùn mí láì ní ṣàrí ṣàyà sínú náà ó dùn mí láì ní ṣàrí ṣàyà sínú. bí èsì ti dá ẹ̀ nìyẹn láti ṣàyẹ̀ ẹ̀ àti tá mọ̀ náà nìyẹn. ó jẹ́ pé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí sáà sọ ìwọ̀n náà yà ṣàfihàn tọ ọ̀tá ọ̀tá sọ yìí báwo bẹ̀rẹ̀ sunu ìyá fèsì ẹ̀ẹ́ èsù ni wá ìyá náà wá sọ pé iná nìsa kàáṣì járe kólékó nálà kọ́. iná nìsa kàáṣì járe kólékó nálà kọ́. wàkùlùkùn yẹsitẹ̀yì sàmárọ̀ yá hìmí. wàkùlùkùn yẹsitẹ̀yì sàmárọ̀ yá hìmí. وكلكم يبتلي شما ويعي àyíyárí ilẹ̀ nìsa àyíkó wúlò yìí lóhùn. nisa ka aṣijáre. ka aṣijáre. wọ́n dà gẹ́gẹ́ bí igi ni. ilé kúnlẹ̀ làkún. àwa yìí wọ́n dà wá fún yín ni. ilẹ̀ nìsa ka aṣijáre ilé kúnlẹ̀ làkún. wà wá polówó yọjú tẹ̀yìn fẹ́ ẹ̀mí yín ló fà mọ́ ẹ òórùn tó àwa ni àwa lòórùn tó da ní ayé. wà á kó lóko. bàbá sí bàbá sí bàbá sí ó ní àwọn bàbá sí òun ọba ni wọ́n ṣùgbọ́n àwọn náà wọ́n mọ́ dálẹ̀ sáré fúnra wọn náà wọ́n ṣe. sàmúrọ̀ yá inú. ẹ ìyàwó ẹja ó fèsì pé ayò ah, ayé ni á dáwọn ìyàwó ojú wa bí kò ṣe ṣe fún wa nù. báwọn àwọn ọmọ obìnrin bí kò ṣe ṣe nínú ayé nìyẹn. sáà ti jáde ọ̀lẹ́kùnà látọ̀ dàgẹ́jì ṣe ṣòfò wa mọ́tò wọ́n lè ṣòfò wa ṣé wọ́n lọ́rọ̀ wa ṣé wọ́n lùfẹ́ wa gbogbo àwọn gbogbo bí táwọn máa pàdé lọ mọ̀tẹ́ wọn lọ́ta wa mọ̀tẹ́ wọn rí jésù fún wa mọ̀tẹ́ wọn lọ́ta bá gbélé wọn lò sànù wa là wa àbí ọ̀rẹ́ ọlọ́pàá náírà tó ti kíkù ló bá náà sànù ìdá rẹ̀ ìsànà wà á rí bàtà ìlànà tó gbà kàkà ìnàkà. Yeah. amínà amín.